especially this one. I have a lot of wax in my laps. Hey, I want to use my short test, Eh? For gym. Hey. Ẹsẹ̀ mi wọ́n ṣe ní ó ṣe ní parts. Jesus. I need to gym my leg. This one. I need to gym my leg. You don't know kó wà ní bíbá yìí sí. I think I have one uh, hips here before. It's now coming down. <sighs> Should I use this short dress for gym or what? Èèyàn máa káàdì sókè níbi ò You ó dà lọ́nà ní padà wá. Yẹ́n yẹn kú padà this one. àti ẹ̀kùnkùn tán wò jim ṣó ó ti tójọ́ mẹ́ta mo fẹ́ bẹ̀rẹ̀ jim mẹ́sì àkíyèsí. àbíkalẹ̀ elevator àbíkalẹ̀ staircase. okay. no let's go. Get inside. One more, get inside. What am I by shaking? Is it? Yeah. What are they? Yeah, total shakes. No, no, your usual shaking. Uh -huh. You have the other key? Yeah. Do you, do you lock it? You don't need to lock it, it's locked automatically. Okay, it's a jam.

I love your camera. Is like this camera. Kọjá, kọjá. I'm actually upset. Can you ti ń di tó fẹ́ disconnect yẹn Your your this thing yeah but o fẹ́ one thing i'm hungry let me go i'll come back no kí ni mo fẹ́ ṣe náà mo fẹ́ mo yẹ ṣe nǹkan kan lẹ́ẹ̀kan àwọn tí ìlú ṣé mo correspond. You want to tell me something? Okay, let me finish. Okay, I'll come back.